ètò ojúmọ́ rẹ náà la ṣe wà pẹ̀lú àwọn ọmọ yín méjèèjì àtàbàtúbà àti olórí olúwa kẹmi ìyàndá níta rẹ̀ ń gbéyàwó lórí ètò tòní mo lérò pé ẹ̀yin náà fi ọkàn bá wa bọ̀ wípé ìjọba kéèyàn jẹ́ ìyàwó ilé sàn kó mọ̀ ṣiṣẹ́ àbólẹ̀tọ̀ kí ìyàwó ilé ó mọ̀ ṣiṣẹ́ láti fi ràn kọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ti àwọn tí wọ́n bá dá sí lẹ́ẹ̀kan sọ wọ́n ní àgbájọ ọba lẹ́ẹ̀kan a pè wọ́n ní bọ̀dá ilé ọ̀kan a pè wọ́n ní alábàágbé oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n pè wọ́n oríṣiríṣi orúkọ ni àwọn <laughs> àbúrò kan ayérayé àbúrò ni wọ́n pè wọ́n àmọ́ wọn ìṣe bẹ́ẹ̀ o tá a bá sọ̀rọ̀ nípa àwọn tí ọlọ́run kàn yọ̀ǹda ẹ̀bùn fún tó kọ́ṣẹ́mọṣẹ́ orin tí wọ́n tún wá ní àwọn ẹ̀bùn míì tó sodo sóko odò okùn wọn tí ọlọ́run kàn ìmọ̀mọ́ ìyọ̀ǹda fún arákùnrin ni mò ń bá wí àwọn náà ni ọgbẹ́ni dámiláre òdúkọ̀yà tí orúkọ tàgé tí wọ́n jẹ́ dáre flótò ẹ káàbọ̀ ẹ ga sọ́kò jẹ́po mo ń gbárùwò pé ẹ̀ ń bá àwọn kan fà á lẹ́ẹ̀kan. ó ní eh, agbára. àwọn wo nìyẹn náà. káṣà máa mí. káṣà máa mí ìyẹn dá hmm. mímí ẹ̀ pè ìyẹn dá. owó pè ju kí wọ́n sọ ohun tójú wọn rí lọ. àwa mọ̀ polórí ni yín dáadáa ẹ tún ń fi bí òṣèré díẹ̀ díẹ̀ kún lára àwọn ìwádìí àtàwọn tá a rí hmm. lórí ẹ̀rọ hmm. ayélujára ta ni Dámiláre Odúkọ̀yà ṣó yàtọ̀ sí Dámiláre Floto ẹ̀bẹ́yẹn méjì ló jókòó yìí. ọ̀rọ̀ mi èmi pẹ̀lú àwọn tí Jésù kó ẹ̀bùn fún bí àwọn tó kó márùn-ún fún tán lù wọ́n fi jèrè márùn-ún wà lára àwọn tó lọ́n fún ju ẹ̀bùn kan hmm. ṣùgbọ́n nítorí ìlú tá a wà èyí tí ọwọ́ ẹ bá kọ́kọ́ máa bà ní ṣíṣe tó máa gbé ẹ jáde kò ṣe. èwo lẹ ṣe gangan gangan tí ọlọ́run kò gbé yín jáde. a mọ̀ mí bí olórin and mo dẹ̀ ti máa tó fifteen years nínú industry hmm. pé èèyàn ń kọ́ ẹ̀kọ́ èèyàn ń jáde lọ ṣóò fifteen years kó tó di pọ́ lọ́n yọ̀ǹda àwo fún wa ní ọdún tá a wáyé. èèyàn kọ́ ẹ̀kọ́ ó túmọ̀ sí pé ẹ̀kọ́ ilé ìwé ni àbọ́dọ̀ èèyàn kan. mo kọ́ lọ́dọ̀ èèyàn kan ni mo mo ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ nìyẹn bíi ọmọṣẹ́ èmi náà tún ẹ̀bùn wà ṣùgbọ́n èèyàn tún ní láti kọ́ ọmọ sódà á lè di ògbóǹtarìgì. so tábà ní ẹ ṣáà wò bí irú àwọn ẹ̀bùn wo gan lẹ ní tẹ́ fi wá múrin yẹn lẹ̀ lókùnkúndù àti pé ta ni wọ́n kọ́ṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀. mo mo ní ẹ̀bùn ká máa kọrin mo ní ẹ̀bùn eré orí ìtàgé ó di méjì mo ní ẹ̀bùn sọ̀rọ̀sọ̀rọ̀ ó di mẹ́ta mo ní ẹ̀bùn mo kọ́ṣẹ́ ọwọ́ ká ṣe decoration event planning ó ah, di mẹ́rin mo dẹ̀ tún ní ẹ̀bùn kátàlẹ̀. ìkàlẹ̀ wá jẹ́bùn ẹ jẹ̀bi ẹ wọn lẹ̀ ni ọlọ́ọ̀lọ́ ní kí n bẹ̀rẹ̀ màmá kọ̀ máa sọ pé mo hàn lára àwọn tó lọ fún lẹ́bùn márùn-ún àṣẹ ni. àṣẹ ni àṣírí ẹ̀bùn tú. àṣírí ẹ̀bùn tuntun. Ah, àṣírí ẹ̀bùn tuntun. ẹ jọ ẹni tó lọ fún mẹ́rin náà kọjá ẹlẹ́yọ̀ a tẹ̀ dúpẹ́ a tẹ̀ dúpẹ́ ẹlẹ́ẹ̀kọ́ṣẹ́ yìí lọ́dọ̀ ta ti kọ́ iṣẹ́ yìí. mo kọ́ lọ́dọ̀ Dare Melody mo hmm. jẹ́ ìkan lára àwọn elégbè wọn fún kan bí ọdún mẹ́wàá kọ́lọ̀ tó yọ̀ǹda mi náà. Hmm. Ọlọ́run ló yọ̀ǹda àwọn àbáwọn ló yọ̀ǹda yín àbí iṣẹ́ ọwọ́ yín àbí wọ́n kawó orí stage owó stage òpin náà ni pé ah. dáre floto àṣà. aláìṣe stage manager àwọn náà pè pé ìwọ yìí náà ti dáńtọ́ nítorí ńgbà yẹn tá a bá lọ síbi òde eré èmi máa kọ open stage àwọn náà ti gbọ́ àánú bọ̀bọ̀ yìí náà ti. ok ẹ jẹ́ ká sáré wá wò báyìí wípé irú obìnrin tí wọ́n ní kó padà sí ilé lẹ́ẹ̀kan tó lóun padà sílé ká sọ pé wá fẹ́ wá padà ọkọ ẹ̀ wá lóun fẹ́ ṣe bàtọ́ ṣe wedding rè pé kóun tún kò ń gbé o hmm, kóun tún ẹ pé kọ́ wá ní kékeré ṣe wọ́n fẹ́ ṣe patí pé à ah, welcome back o welcome mọ̀ mo kékeré tún patí ṣe. ẹ nírú ìṣẹ̀lẹ̀ yẹn nǹkan tí èèyàn máa nídìí láti ṣe ni orin tí obìnrin yẹn máa gbọ́ tá délé tá lọ máa ronú orí làbàbọ̀ àbáforíṣà sílẹ̀ o ee hmm. bàbá sómi dìwé orí mi gbé mi lékè nílé ààyè tí mo wá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 kí má di pé bóyá èèyàn tún fi orin bú àwọn ọ̀gá ẹ̀ lórí ìgbà. ẹ fi dáhùn <laughs> ok ẹ ká wá wò nígbà tẹ́ ń sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan ni pé gẹ́gẹ́ bí ìlú tá a wà hmm. lu kò fààyè gba pé kí gbogbo tálẹ̀ǹtì tayọ pé sòyí tó bá lè mú owó wá ṣe wá ń sọ nísìnyí pé nínú ẹ̀bùn ká ṣe decoration ẹ̀bùn ká ṣe fíìmù ẹ̀bùn ká ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ hmm. àti ẹ̀bùn ká kọrin hmm. ẹ̀bùn ká kọrin ló mówó wá fẹ̀yìn bẹ́ẹ̀ni nítorí pé ibi tí ibi tí lẹ́yìn mọdé ibi tí ipá mi ń mọ nìyẹn láti sẹ lára mi. nítorí yẹn lẹ ti ní ẹ̀ka hmm, pé yes mo lè tara mi bí kì í ṣe pé bóyá orin nìkan ló lè tà ní nàìjà. àwọn iṣẹ́ tó kù yẹn náà lè tà hmm. ṣùgbọ́n kí sáré ṣe àpẹẹrẹ kan tó bá jẹ́ pé èèyàn fẹ́ sọ pé òun fẹ́ mú decoration ní iṣẹ́ nílùú tàwa yìí akọ́kọ́ gbàbí tó ti fẹ́ bíi shop. àgbà ọ́fíìsì àgbà kan. so irú ìyẹn lásán ní èkó yìí tó bá ní kéèyàn sanwó irú ibẹ̀ yẹn but irú iṣẹ́ tiwa a lè ṣe a lè ṣe office tiwa lórí phone hmm. eh, my office can be my Instagram and mm. and you are making your money kọ́ṣà rí pé okay you can do this thing and nǹkan tó di ṣe dà kéèyàn ní profile. tẹ́gbọ́n mi ò bá ní sọ wípé mò ń gba gbogbo mò ń gba àwọn ọ̀rọ̀ kan lẹ́nu àwọn èmi tún gbọ́ ohun tẹ́ ẹ tún sọ ẹni pé ọlọ́run fún ilé mọ̀ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ á lè sọ òkú ẹ mẹ́rin tó ń wò yín bóyá àwọn kan ń wò yín báyìí hmm. tí bá sọ pé kẹsàn-án lè ṣiṣẹ́ sọ̀rọ̀ fún wa láàrin ìṣẹ́jú márùn-ún àyè láàrin ìṣẹ́jú méjì ìkànsí mm. kejì kẹ́kọ̀ọ́ ṣe kẹ́kọ̀ọ́ present nǹkan fún wa gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ mm. ṣé ti rédíò ni àbí ti tv. rédíò ti rédíò ni àwọn kan àgbékalẹ̀ rédíò yàtọ̀ sí àgbékalẹ̀ tv ẹ mọ̀ṣẹ́ lóòótọ́ ẹ mọ̀ṣẹ́ ẹ sáré ẹ nà nǹkan kan sáfẹ́fẹ́. kan àwa ni àlejò wọn ní ìsìn lórí ètò. Mm. ẹ àwa làlejò yín orí rédíò làwọn wà lórí ètò káfíkọ́gbọ́n ètò káfikọ́gbọ́n. Eh. ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin aráalé ẹ káàbọ̀ sórí ètò káfikọ́gbọ́n hmm. èmi ọmọ yín ọ̀rẹ́ yín eh, olólùfẹ́ yín òdúkọ̀yà dámiláre olúfẹ́mi hmm. eh, ìdáre flótò yín náà ló tún dé sórí ètò káfíkọ́gbọ́n eh, àwọn ohun tí mo mú wá lénìí lórí ètò káfíkọ́gbọ́n ni pé sọ dáa kí obìnrin tó ti wà nílé ọkọ nítorí pé ìṣẹ̀lẹ̀ kan dé wàhálà kan dé bá kó wá sọ pé òun ò fẹ́ ṣiṣẹ́ ọkọ rẹ̀ tún dé wá bẹ́ẹ̀ pé ah àwọn ohun tó ọ̀rì sẹ́sẹ̀ eh, mo ti bọ́ orí sán eh, mọ́tò rèé ńlẹ̀ ọ eh, sì yarí pé òun padà lọ ǹjẹ́ ó dáa kí ìyàwó ilé ó má ti sẹ́sẹ̀. ṣáà lè pè wọlé. ẹ pè wọlé. hello. ẹ kojúmọ́ atọ́kùn ètò káfíkọ́gbọ́n. ẹ ṣeun kí lẹ dá wọn. ètò orúkọ tèmi ni fàdáyẹrí adégẹmọ. ẹ ṣeun. à ń gbádùn ètò yìí gan. ẹ ṣeun ṣe rí arábìnrin tó sọ pé òṣìṣẹ́ orí ò pé o. Hmm, ẹ jọ ẹ má ẹ má ẹ má bú wọn. kí wọn bú wọn ẹ sọ fún wọn pé tí n bá mú wọn hmm. màá mà nà wọn o hmm, kánákálá burú tèmi ni eh, ṣùgbọ́n gẹ́gẹ́ bí contribution tèmi kò dáa kò dáa bí ìgbà tí èèyàn bá fi ṣe bí aláìní aláìní aláìní kan ṣe abojú wo nǹkan Eh, mi ò tí ì gbé ti yín mi ò tí ì gbé ti yín ẹ eh, ẹ ṣeun nítorí pé ẹ̀yin náà ẹ mọ̀ pé iṣẹ́ lògùn ṣe eh, iṣẹ́ la fi ń dẹni gíga bí àkùbá rẹ̀ kí àwọn ìyàwó lè wa máa ṣiṣẹ́ kó máa ran kọ́ wọn lọ́wọ́. ẹ ṣeun mo ge mo ge ó rebete. ẹ ṣeun. ẹ o olótú amágbánú ètò yín ah, láti ìlú kàfàǹṣàlà wa ti ń pè yín orúkọ tèmi ni kí wọ́n gbẹ́nu wọn sọ́hùn kí wọ́n fi tiwọn ṣe tiwọn. ẹ bá wa dá sí ètò yìí. ẹ jọ ohun tí mo fẹ́ ni gẹ́gẹ́ bí ọkùnrin ṣé ẹ lóbìnrin lè rárá ẹ tí ìbí obìnrin àbẹ́ ẹ̀lẹ́gbọ̀n obìnrin àbẹ́ ìlàbúrò obìnrin tẹ́ wá wò wípé aṣọ òfin ni kọ́ máa lu àwọn obìnrin tẹ́ fi lè máa sọ̀rọ̀ nǹkan báyìí sáfẹ́fẹ́ ẹ lè máa ṣiṣẹ́ orí afẹ́fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ nǹkan báyìí wọ́n máa dènà dè yín o. ẹ ẹ ló ìyá wa ṣẹ̀ṣin gbọ́ wa bóyá ẹ bá ọ̀rọ̀ yẹn ẹ ẹ ẹ dé láti a sọ ni pé ó yẹ kí ìyàwó ilé kó níṣẹ́ lọ sẹ́yìn ò abẹ ṣiṣẹ́ ẹ bọtọ ẹ kóbìnrin máa ṣiṣẹ́ ẹ. ó yẹ kóbìnrin ó ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ bó lẹ ṣe fẹ́ rówó sọkọ náà ni ó ra pátá fún yín ni ó ra kọ́mú ni ó ra ló ah, ah, ti ah, ṣe irun ló ṣe kọ́mú. ó ti tó ó ti tó. ọ̀dà ẹ ṣeun <laughs> sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ló dá ẹgbẹ̀ẹ́sẹ̀ gàgà ẹ̀sìn ọ̀gá mi sọ̀rọ̀sọ̀rọ̀ rédíò ni wọ́n wọ́n ló rebete wọ́n ní àwọn òtífẹ̀ gbé kọ́ọ̀lù yín eh, wọ́n òtífẹ̀ gbé kọ́ọ̀lù <laughs> àṣírí bò nu rédíò gan àṣírí bò báyìí èèyàn lè wọ singlet. àgbàdo mi ní ṣáláì má sọ fún àwọn fáwọn pé honestly tó bá yẹ pé ìgbà kọ́kọ́ tẹ kọ́kọ́ máa wo ojúmọ́ rere ẹ kíra yín kó rire. wàláì torí ẹ̀ sórí rire ni. ẹ rí i pé nínú bẹ́ẹ̀ bá ṣe ránṣẹ́ lọ́tà ń ṣe tẹlifíṣàn nínú ẹ̀ náà lẹ́tún ti sáré jàǹfààní rédíò. rédíò two in one. two in one. <laughs> wow àlejò rẹ honestly tẹ̀lé pé àpèyìn pé ẹ jẹ́ wa ẹ dá wa lóhùn mo dẹ̀ láìka àwọn bẹ́ẹ̀ ṣe jù yẹn o pé kóbìnrin lákòótán ti máa wá sọ pé fún gbogbo ọ̀dọ́ pátápátá tí wọ́n ya ọ̀lẹ fún gbogbo ọ̀dọ́ pátápátá pàápàá jùlọ obìnrin àtọkùnrin tí wọ́n mọ̀ wá báyìí tí wọ́n ti máa yìí táwọn náà wá wò pé mo tó tán owó ìwà mi fẹ́ kíyàwó mi ṣiṣẹ́ hmm. ẹ kọ́kọ́ bá mi advice àwọn mo ní owó mi fẹ́ kíyàwó mi ṣiṣẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ẹ̀yin bọ̀dá mo ní owó mi fẹ́ kíyàwó mi ò ṣiṣẹ́ ẹ mistake lẹ ṣe hmm. èèyàn lè ní owó àwọn nǹkan wà téèyàn lè fi rọ ìyàwó lọ́rùn nílé ẹ lè gba èèyàn tó máa bá fọṣọ àbí gbàṣọ lọ laundry oúnjẹ ẹ lè gba ẹni tó máa bá sí oúnjẹ ṣùgbọ́n ní pé kíyàwó má ṣiṣẹ́ kò dáa obìnrin ká máa run lé. Ah, obìnrin á máa run lé ibi tẹ́ ẹ bá dé ìdá pọ̀ eh, ó yẹ káwọn èèyàn mọ̀ wọ́n. ó yẹ kán mọ̀ yín. ó yẹ kán mọ̀ wọ́n ju báyìí lọ. wọ́n láwọn ìbéèrè kan àbí méjì o. ọmọ ni jẹjẹ yé wọn. pàápàá jùlọ èkejì ah, ah. tí wọn ti dáhùn wọn á lọ máa dáhùn lórí ibi tó dáa social media mú wọn. Mm, ok ẹ kà mú látòrí Facebook àti Instagram yìí báwo làwọn èèyàn ṣe lè gbà kàn sí. lórí Facebook mi mo ń lo facebook account méjì ìkan odúkọ̀yà dámiláre olúfẹ́mi. odúkọ̀yà dámiláre olúfẹ́mi olúfẹ́mi bẹ́ẹ̀ni èkejì dare floto. dare floto floto yẹn is f l o t t o. ìdí tẹ́ tí ẹ fi ń jẹ́ floto yẹn ẹ mọ̀ sọ fún ọ tí wọ́n ti bá yín sọ. f l o t t o dare floto lórí instagram wa ńkọ́. lórí instagram dare floto. dare ṣé alákọ̀pọ̀ ni. alákọ̀pọ̀ ni. àbí aláyàfàyèsí. akọ̀pọ̀ ni. f l o t t o double t o oh, dáre floto ni lórí instagram f-l-o-t-t-o dáre floto ẹ tara warawara nísinsìnyí ẹ àti ní wàrà ń ṣe ṣàṣe kò yẹ ẹran ṣe ẹdà gírì ẹdà gírì bí àṣẹgbọn mi eh. wọn máa ń kéyí síta bí ẹ̀rọ ọ̀nà jì ni wọn ní kẹdà gírì kẹ ṣe kí ni kẹ ọ̀gbẹ́ni dáre floto lórí instagram wọn àlejò mi àsìkò tuntun mo rà fún yín níyàn o ṣe máa ń jẹun. Ah, ẹ láìkí yan. ẹ dóná ah. àlejò jẹ́ ẹ tí ẹ lórin kankan tí a lè fi kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ni. ó wà nílẹ̀. ó wà nílẹ̀ ó yẹ ká rí ó yẹ ká rí. ó yẹ ká rí bọ̀ sá ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ wò yẹn lẹ́yìn ìsìn ọlọ́mọ wò yẹn torí wà yín ò dá sí mi. Ah, ìjà o ó yẹ káwọn èèyàn ilé kan kán rí o ó yẹ kán rí o tí àwọn bá ṣe ń jẹyàn lọ́wọ́ kán máa forí wọn ṣe gbádùn lẹ́rọ. ẹ sì mọ bẹ́ẹ̀ ẹ lè máa lo ah, ṣíbí. irọ́ bóyá ẹnu ni kí n fi ṣe ẹ tọ́jú mọ́ sí ń tẹ̀síwájú àlejò mi fẹ́ jẹyàn pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ tíyọ̀ ti já <laughs> à ń